ẹ lọ al-ankabut quran twenty nine aya kẹjọ ẹ jẹ́ á gbọ́ nǹkan tí olúwa ẹlẹ́dàá wa sọ ń bẹ̀ lórí irú masiala yìí. a'udhu billahi minash shaitani rajim wa wassayna lil insana biwalidayhi husna. apá ní àṣẹ fún ènìyàn láti ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì. wàyín jà àdáàkà lè tún ṣùrí kàbí mà lẹ́yìnsà lákàbí ìrìnlìmùn fàlà tó tẹ́ ìhùmà fàlà tí àwọn méjèèjì bá sì jà ọ́ lógun tí wọ́n jà ọ́ lógun ara ìjà ológun ni ká máa sọ pé òun ò fi ọ́ sí pé tó o bá ṣe gbá òun ò ṣẹ́bílí ọ tó o bá ṣe gbá òun ò kọ́ ọ lọ́mọ tó o bá gbá. tí wọ́n bá jọ ológun pé kí o fi ohun tí ìwọ kò ní ìmọ̀ nípa rẹ̀ ṣẹbọ sí mi ìwọ kò gbọ́dọ̀ tẹ̀lé wọn má ṣe tẹ̀lé àwọn méjèèjì má ṣe tẹ̀lé àwọn méjèèjì àti bàbá àti ìyá má ṣe tẹ̀lé wọn ìláyà màrìjọ okùn ọ̀dọ̀ mi ní ibù padà sí yín o fáwọnà bí okùn bímọ kúntùm ta àmàlùn nítorí náà mo máa fún yín ní ìró ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́ tí wọ́n ti gbọ́ báwọn láfi ní má ṣe tẹ̀lé òbí rẹ lọ ilé olóògùn ṣe dáadáa sóbì rẹ lẹ̀sìn sọ tọ́wá ti kan pé ìyá rẹ ó ń sọ fún ọ pé ọ̀rọ̀ rẹ nídìí àjò ká lọ sílé àfọ̀njálàbí má bà lọ tọ́ba ní kó o ká lọ sílé babaláwo má tẹ̀lé tọ́ba ní kó o ká lọ sọ́dọ̀ wòlíì wòlíì àgbà má tẹ̀lé. wòlíì oníṣẹ́ ìyanu má tẹ̀lé lọ ọbẹ̀ ìyẹn ò sí nínú dáadáa tọ́lọ ni a ṣe sóbì wa àti pé ibi tí òbí rẹ ní kó o ká lọ́hùn ibi tí wọ́n ti máa ṣẹbọ ni. ọmọ gbọ́dọ̀ ní ìgboyà láti kọ̀ ọ́ fún òbí rẹ̀ ni nítorí wípé tọ́ ọ̀ bá nígboyà ẹjọ́ kó bára yín ni o ẹdìjọ́ kó bára yín ni ẹ̀sìn ẹ kọ́kọ́ ti bàjẹ́ ná ọ kọ̀ǹfàmù wípé òforíbalẹ̀ fòóṣà lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí ẹ̀sìn ẹ kọ́kọ́ ti bàjẹ́ náà. ọ̀ọ́sẹ̀ rí ní ukẹ́límọ̀ rẹ ni lẹ́yìn tó bá túbá wá máa wò ó kí wá lèrè kí lèrè tẹ bá bọ̀ ọbẹ̀ báyìí ọmọ àkọ́bí rẹ ọ padà kú náà ni eré kọ́mọ rẹ ó kù níyà rẹ bọ́ sá tó fi lọ sílé olóògùn kí wàá lọ padà ṣẹlẹ̀ sọmọ òun ó padà kú ni o ìwọ náà ló sọ bẹ́ẹ̀ o kódà kọ́ mọ́ mọ́ kù tẹ̀yìn méjèèjì ti bàjẹ́ wájú ọlọ́run rẹ̀ dì lórí pé ẹ lọ sílé olóògùn ẹ ń forí balẹ̀ fún òòṣà. so òṣèré tí ọ̀sán yìí ń sọ nípa rẹ bí iná ò bá ní awo kì í gun òkè odò ìyá rẹ ti tẹ́lẹ̀ ó ti sọ àwọn ọ̀rọ̀ kan fún bàbá olóògùn rẹ̀ kí wọ́n tó lọ pè ọ́ wá. awo wọn ni máa ń gbé awo wọn nígùn ọ́ kí awo má bàa ya. lórí eléyìí tó ṣe iná pé o mà kìí ṣe àwáwí lọ́dọ̀ ọlọ́run fún ọ. torí ohun tó ní mọ̀ ń pa rẹ̀ o gbọ́dọ̀ fi ṣẹbẹ sọ́lọ́run. ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀dà ni pé ṣé ṣé mo kà jáde báyìí tí àwọn méjèèjì bá sì dá ọ lógun pé kí o fi ohun tí ìwọ kò ní ìmọ̀ nípa rẹ̀ ṣẹbọ sí mi má ṣe tẹ̀lé àwọn méjèèjì ìtumọ̀ yẹn ni wípé ohun tọ́lọ́wọ́n bò sọ fún ọ pé òun ní akẹgbẹ́ pé òun tún ní kílásímẹ́tì tó tún lè máa foríbalẹ̀ fún gẹ́gẹ́ bó ṣe ń foríbalẹ̀ fún òun tóbi rẹ bá pè ọ lọ́ọ́rù bẹ́ẹ̀ ò ní tẹ̀lé wọn ò ní tẹ̀lé wọn. ẹ̀yin ìyá tọ́mọ yín bẹ́ẹ̀ ń lé ọkọ ẹ má bàtà ọmọ yín jẹ́ náà ẹ má kó bá wọn ẹ̀yin ti kó bára yín ọ̀rẹ́dì ilé ológun lẹ máa ná ilé ológun lẹ máa ná bẹ́ẹ̀ ṣe ń ná ilé olóògùn lẹ́ ń ná ilé oúnjálàbí lẹ́ ń ná ilé páítọ̀ bẹ́ẹ̀ ṣe máa káàkiri nu ẹ̀ẹ́n nítorí nítorí ọmọ náà ni torí ọmọ náà ni tí ń sì ń ta lọ. ẹ má kó bá ọmọ yín mọ́ ìwọ ọmọ ṣebí ilé ọkọ ló wà èyí ṣe tó sọ fọ́kọ rẹ pé mọ̀mọ́ tó wà yìí o ohun tí wọ́n bá wá rèé àbíwọ̀ nìkan ló lọ́mọ ni ọmọ tẹ́ ẹ fẹ́ máa wá ìdáàbòbò rẹ̀ ṣé wọ̀ nìkan ló ní ni ṣé bí wà tọkọ ẹ lẹ́jọ́ ní ọkọ ẹ ló sì ní àṣẹ jùlọ lórí rẹ̀ nínú ìlànà nínú ẹ̀kọ́ tí à ń retí lọ́dọ̀ obìnrin ó ní pé ìgbàkígbà tí òbí rẹ̀ tẹ́ bá gbé ọ̀rọ̀ wá bá a dandan ni kó fi tú ọkọ ẹ̀ létí. dandan ni kó fi tó ọkọ ẹ̀ létí. káti ẹ̀ wá sọ pé òun nígboyà láti kọ̀ fún òbí rẹ lójú ẹsẹ̀ ọkọ rẹ ò ní ìgboyà láti sọ pé ìyá ìyá ìyá ẹ̀ẹ́mẹ́ ló mọ̀ pé yín tí ó ní ẹ̀ẹ̀mẹ́ta náà ni láyéláyé yín ẹ má tún wáá fi ìlọkulọ ẹ lọ́wàá mọ́ ṣé ti gbọ́ mùsùlùmí ni àwa àwa kì í lọ ilé olóògùn àì ilé babaláwo àìlọ́lé oúnjálàbí àìsí lọ sílé pàìtọ́ kẹ́yìn náà sì lọ túbá torí bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yìí at this age tẹ́ ẹ̀ bá túbá ẹ fẹ́ kú sí gífà nù ẹ fẹ́ kú sípò kèfèrí ipò ẹlẹ́bọ. ó yẹ kó o sọ fún ọkọ rẹ ni. kẹ́ẹ̀sì lọ mọ̀dájú wípé lọ́gán tọ́mọ bá ti kú òǹlé òbí rẹ̀ àṣẹ ti bọ́ sọ́wọ́ ọkọ rẹ̀ àṣẹ rẹ̀ ìjáde ìwọlé rẹ̀ ọwọ́ ọkọ ẹ̀ nìkan ló wà ọ fọ́kọ ẹ pé ò ń tẹ̀lé ìyá ẹ lọ sílé ológun náà ọ dágbére torí pé o kò ṣera rẹ̀ ẹlòmíì inú obìnrin tí ń bẹ ní ọkọ ìyá rẹ̀ ọba gbé àgbo wá yóò sì dọ́gbọ́n kíìpù àgbo sínú kọ́ńbọ́ọ̀dù ọkọ padà wá rí ní àdé hẹ̀yìnhẹ̀yìn àwọn mọ́mì náà ni wọ́n gbé wá wọ́n ní máa jẹ́ kára ọmọ ó le dáadáa agọ̀ nìyẹn o. agọ̀ nìyẹn obìnrin tó wà nílé ọkọ kò gbọ́dọ̀ gba nǹkan kan lọ́wọ́ òbí rẹ̀ tó jẹ́ oògùn kódà kó jẹ́ oògùn òyìnbó àfi pẹ̀lú ìmọ̀ ọkọ rẹ̀ àfi pẹ̀lú ìmọ̀ ọkọ rẹ̀ torí pé in most cases ọkọ àtìyàwó wọn ì sábà dàbí ọmọ rẹ̀ sí tí ìga jùra wọn lọ. ọkọ sábà máa ń jẹ́ ẹni tí orí ẹ̀ pé ju aya rẹ̀ lọ ọkọ sábà máa ń jẹ́ ẹni tí ó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ju aya rẹ̀ lọ àfi tóbìnrin yẹn bá ṣe ọkọ fẹ́ lókù torí obìnrin a máa ń ṣe ọkọ fẹ́ ń gbà tó ga sí pé làákàyè orí tìyàwó gan ó ti orí ọkọ lọ ẹ̀kọ́ ẹ̀sìn tìyàwó gan ó ti tọkọ lọ wàhálà mi nìyẹn lọ́tọ̀. so ìdájọ́ ń tó ṣe yìí òun ni mo fẹ́ kàlẹ́ mo fẹ́ kàlẹ́ yìí alákọ̀ọ́kọ́ ná èèwọ̀ ni fún ọ láti tẹ̀lé òbí ẹ lọ sílé olóògùn torí pé ibi tí ó yọrí sí òun náà ni ibi kó o di kèfèrí kó o di ẹlẹ́bọ fún wípé o ti wá ṣe é o ti ṣe gbogbo ìsìláàmù tó ń ṣe é bọ̀ ó ti bàjẹ́. èmi ọmọ iye ọdún tó ti ń ṣe Islam bọ́ o ṣùgbọ́n ó ti fẹnu ara ẹ sọ pé ó forí balẹ̀ fún òòṣà ọkọ sínú ọ̀rọ̀ rẹ pé ó forí balẹ̀ fún òòṣà ìwọ tó ń forí balẹ̀ fún àlọ́ ó tún wá lọ forí balẹ̀ fún òrìṣà Islam rẹ ó ti bàjẹ́ ó ti kúrò nípò mùsùlùmí ní àsìkò tí ó forí balẹ̀ fún òrìṣà yẹn. kó o tó wá lè padà sípò mùsùlùmọ́ padà ìtọ́rọ̀ ẹ jẹ mọ́ nàmbà wán àtàwùbátú ànàṣù ó ìrònúpìwàdà rẹ májẹ̀mú mẹ́ta. ó gbọ́dọ̀ wà lára rẹ̀. nọmba one anádàmù àlàámà fàálítì ọ̀ọ́kọ́ kábàámà lórí tó ṣe ọ̀ kábàámà lórí nǹkan tó ṣe kí o lórí nǹkan tó ṣe. májàmú kejì ó pinnu. wàníyà ńlá tẹ àwọn dí ìlà mẹ́sìlì yìí ọ wà nípinnu pé ò ní padà ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ láyé rẹ̀ ó nípinnu pé ò ní padà ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ ní ayé rẹ̀ ok mo ti fún mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ ni wípé. ọkọ̀ọ̀kọ́ gbà pé o ti dára àlẹ́ ètò ìrọ́ọ̀fù bíi zambi ọkọ̀ọ̀kọ́ gbà ọkọ̀ọ̀kọ́ akínọ́lẹ́jì nínú ẹ̀mí rẹ pé a ọ̀ràn ló dá o ti ṣẹbọ ọkọ̀ gbà tònígbà mi ń bẹ tẹ́lẹ̀ mi ò ní gbà kó ń dára ọkọ̀ gbà nínú ẹ̀mí rẹ pé o ti ṣe ẹbọ o forí balẹ̀ fún òrìṣà lọ́dọ̀ bàbá olóògùn ọ wà kábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ tó dáhùn. ìpele kẹta rẹ̀ ọ wà ní èròǹgbà táǹpè ní àníyà wípé o ò ní padà ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ láíláí. ohun tí ń pè ní táọ́bà rẹ nù tó ti wá ṣe táọ́bà yẹn tán ọ̀sẹ̀ wa sọ pé ashadu allah ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah lọ́sẹ̀ wa padà wọnú islam padà ọ̀sẹ̀ wa padà wọnú islam padà nǹkan tí ọ̀rọ̀ ẹ jẹ mọ́nu. ọ wàá sọ fún màmá rẹ náà pé ìyá o. ẹ̀yin lẹ jẹ́ kí n dáràn ẹ̀yin lẹ jẹ́ kí n ba ìsìláàmù mi jẹ́ ẹ̀yin náà kàn ń pera yín mùsùlùmí ni ẹlẹ́bọ ni yín wọ́n wá ṣe wá sí fún ya rẹ̀ náà pé kò náà kọ́ lọ ronúpìwàdà kí ikú má ba lórí rẹ̀ torí pé inna Allaha la yakfiru an yushraka bihi dágúdájú Allah kò ní ṣàforíjìn pé kí wọ́n fi nǹkan kankan sí akẹgbẹ́ rẹ o ọlọ́run ò ní ṣàforíjìn pé kí wọ́n ṣẹbọ sí o ẹ ń bá kúlé lórí ọlọ́run ò ní foríjìn o ọlọ́run ò ní gba àbọ̀ rẹ o ọlọ́run ò ní yọ́nú sí o kò ní gbóòórùn àlìjànnà kò ní wà àlìjànnà o iná gbére ni ó wọ̀ o ọ̀ràn tó ga jù ló dá ọ̀ràn tó ga jù ló dá ọ̀ràn tí ò ọ̀ràn tí ò ṣe é gbé sábẹ́ pé tí ò bá mọ̀ ń kọ́ kò ṣe é gbé sábẹ́ rẹ̀ pé ká sọ pé kò mọ̀ ń kọ́ ìwọ náà sì ń dọ́gbọ́n sọ́nà rẹ wípé I know it is wrong ìwọ náà ń sọ pé o mọ̀ pé kò dáa. aláwòsàn wa aláwòsàn wa. ó ṣe táúbà ó sì rí ní okẹ́límà rẹ̀ kó tó lè kírun kó tó lè gbààwẹ̀. wàá wà yìí ohun tó lé ọ lọ síbẹ̀ ohun tó tì ọ lọ síbi kó o lọ sílé olóògùn òun ni ájú ọmọ ájú ọmọ Islam ní ọ̀nà tí wọ́n ní ká gbà ṣe ájú ọmọ tó jẹ́ ọ̀nà àlàáfíà tí ò ní já sí ṣíríkù tí ò ní já sí kúfúrù. kọ́kọ́ ní ìgbàgbọ́ òdodo sọ́lọ́wọ́n bá rẹ̀ náà kọ́kọ́ ní ìgbàgbọ́ òdodo nígbà tí ìgbàgbọ́ òdodo rẹ bá dúó wámúwámú tó dúó tepọ́n tó dúró dáadáa tó fi ẹsẹ̀ rinlẹ̀ nígbà náà àwọn nǹkan tí mo fẹ́ mú wáyé yóò wá ṣàǹfààní fún ọ. èyíkéyìí obìnrin tó bá lóyún sínú àsìkò oyún àsìkò ẹlẹgẹ́ ni torí pé àṣeyìtọ́n ó lè rán àlìjànú ọmọ ìyá rẹ̀ ó lè rán sínú oyún. kí àlìjànú má bàa ráàyè wọ inú oyún ni òjíṣẹ́ Allah sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ kó ṣe àdúà tí àlìjànnú òfin ní ráàyè rò pọ̀ mọ́ àtọ̀ rẹ̀ bisimilahi allahumma janibuna shaitan wajanibu shaitan ma rozakotana bisimilahi allahumma janibuna shaitan wajanibu shaitan má rọ̀zàkọ̀tánà ọkọ̀ ó ṣe é tẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ eré pa ìyàwó náà ó ṣe é tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ eré pa. pẹ̀lú ògo àlọ́ọ̀ tí erépa yín tó bá dòun kò sí ìyàláyé èṣù tó lè wọnú ilé ọmọ mọ́. ìyẹn kọ́kọ́ jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ bá ti fẹ́ lóyún ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tóyún bá ti dúró bóyún bá ti dúró àdúà tánẹ́bì ní ká máa ṣe sùn ká fẹ́ atẹ́gùn sí àtẹ́lẹwọ́ méjèèjì ká ka súrọ́tù lè ikhlas súrọ́tù lè falak súrọ́tù nas ká fi pa ara wa látòkè délẹ̀ ó gbọ́dọ̀ máa ṣe kó tó sùn. ó máa ṣe kó tó sùn. plus àdìkáàrù àárọ̀ àti ìrọ̀lẹ́ èyí tó bá lè ṣe ń bẹ̀ pàápàá jùlọ èyí tó jẹ mọ́ ìwá ìsọ̀rí lọ́dọ̀ ọlọ́run ìwá ààbò lọ́dọ̀ ọlọ́run ó máa ṣe tó bá ti ń sìn yẹn fi ọkàn balẹ̀ èṣù kankan ò lè débi oyún rẹ èṣù kankan lójú ayé ni o tàbí lójú ọ̀run ni o kò lè débẹ̀. má fanákàlẹ́ o tó bá ti fanákàlẹ́ o ti bàjẹ́ o má fanákàlẹ́ o torí sì ni wọ́n lọ fún ọ nákàlẹ́ kan pé kọ́ ọ máa fa súnmọ̀ sẹ̀bílà yàsára wù three thirteen ó fẹ́ kó bára rẹ̀ nìyẹn o ó fẹ́ kó bára rẹ̀ nìyẹn o ọ mẹ́ńtó fún wọn ló ń ka three thirteen o kì í sànẹ́bí lò fún wọn o kì í sí sànẹ́bí lò rẹkọmẹ́ndì rẹ o ìtànẹ́bí rẹkọmẹ́ndì ni kí wọ́n máa ṣe tiẹ̀ o kò sì gbà tító pẹ̀lú ẹ̀ kó sì máa tẹ̀lé àmọ̀ràn àwọn elétò ìlera tẹ́ máa ń fún ọ tí wọ́n mọ̀ ní kẹ́ ẹ máa jẹ nǹkan tí ẹ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ bí ẹ̀fọ́ bí ẹja bí ẹyin kìí ṣe bí ẹ̀bà o kìí ṣe bí ẹ̀gẹ́ o ó sì máa ṣe àwọn eré ìdárayá tí wọ́n rẹkọmẹ́ndì fún olóyún. ọlọ́run sì ṣe ọjọ́ ìkúnlẹ̀ rẹ yóò ṣe ní ìrọ̀rùn fún ọ. bí ọmọ bá sì ti délé ayé ni kí bàbá ọmọ tàbí ẹni tó bá wà ní àrọ́wọ́tó kó pe ìrun sí i ní etí ọ̀tún kó jẹ́ pé ọ̀rọ̀ tí ọmọ yóò kọ́kọ́ wọnú etí ọmọ yìí kó jẹ́ orúkọ ọlọ́run tẹ́ bá ti wá gbọ́mọdélé أعيذك بكلمات الله تامة من كل شيطان وهامة ومن كل عين لامة ẹ máa ṣe sí ọmọ yìí láàárọ̀ nírọ̀lẹ́ láàárọ̀ nírọ̀lẹ́ ẹ máa kawọlé lórí ẹ máa ṣe sí lára tàbí kẹ́ gbé mọ́ra kẹ́ kà sí lára أعيذك أعيذك بكلمات الله تامة من كل شيطان وهامة wàmínkúlẹ̀ àìní làmà wàmínkúlẹ̀ àìní làmà. ìwọ́n tó ń gbọ́ mi kan bìyàwó ẹ̀ léèrè àwọn àdúrà yẹn tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò mọ̀ wọn a máa sáré káàkiri ilé olóògùn ohun tí kẹ́ lọ kọ́ nìyẹn gbogbo tí mo sọ ìpátá ó wà nínú the citadel of the believer ó wà nínú citadel of the believer ìwé tó wà ní àrọ́wọ́tó wa ni kò wọ́n rárá kódà ó tún lè má ra wéhun tí wàá dánlóòdù ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì reading text yẹn wà ọ́díò rẹ̀ wà kí ilẹ̀ tó fẹ́ káwọn àáfàá súnú ò ṣe fún yín ná tí wọn ò ṣe tẹ́fí lọ kóra yín sínú. Si ìyọnu lílọ sílé olóògùn tó jẹ́ pé kò sí ntẹ́ẹ̀mù bọ́ ọbẹ̀ ju ìparun ẹ̀sìn yín lọ. torí náà ẹ padà sínú súnà nínú Islam ẹ má lọ sílé olóògùn mọ́ ẹ má lọ sílé oúnjẹ àlàbí mọ́ ẹ má lọ sílé pàìtọ̀ mọ́ ẹ má lọ sọ́dọ̀ oníyẹ̀wò mọ́ gbogbo wọn yẹn bí mùsùlùmí bá fi dán wò ó ti dán tán o. mo ṣe fúgàmù lọ́wọ́. bí mùsùlùmí bá fi lè dán yẹn wò ẹ̀sìn ẹ̀ ti bàjẹ́ o. Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.